mẹ́wàá àkọ́kọ́ ọlọ́run ti ṣínírọ̀rùn fún wa nínú rọ̀mùdọ́nù náà abẹ́ ọlọ́run ọba kọ́mọ́ṣà sí ní ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ̀ kó sì yọ́nú sí fún wa tafsir quran al-Karim tí a ń bá lọ níbi tí a kà lónìí òun náà ni aya ọgọ́rùn kan àti méjìlá. إن سورة البقرة بلا من أسلم وجهه لله نعم أعوذ بالله من الشيطان الرجيم بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيه اسمه أن يذكر في اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا أن يدخلوها إلا خائفين لهم في ولهم في الآخرة عذاب عظيم ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون أدعوك فن الله ọba tí ó ṣe alukur'an ní nǹkan tí èèyàn máa ń fẹ́ ń gbọ́ tí èèyàn ní fẹ́ kí èèyàn dákẹ́ máa fún gbígbọ́ rẹ̀ ìyẹn pẹ̀lú tí ìtumọ̀ tí alukur'an náà bá ń wí tí bá ń yéèyàn yóò tún wá lékún ní àìmáfẹ́ kí kur'an kó dákẹ́ nígbà tí a bá ń ké abẹ́ ọlọ́run wa subhanahu wa ta'ala ohun tí ó ṣe ní àdéhùn fún wa nípa kíka alukur'an àti gbígbọ́ rẹ̀ kọ́mọ́ṣà jẹ́ kí ó ṣẹ gẹ́gẹ́ bí ìṣàlàyé fún wa pé wa idha qura alukur'an fastami'u lahu wa ansitu la'allakum turhamun kí olùwọ́ba kí ó ṣe wá ní ẹni ìkẹ́lá tọ̀dọ̀ na ní àná aka aya mẹ́wàá àti ọgọ́rùn tó ń ṣàlàyé nípa ìṣesí àwọn Yahudi àti àwọn Nasara nípa pé wọn a máa ṣe àfọ̀mọ́ fúnra wọn wọn máa sọ pé nìkankan ò lè wọ àlìjánná àfi kó Yahudi àwọn Nasara náà wọn náà máa fọwọ́ sọ̀yà látara pé gbogbo ẹni tí ó bá ti jẹ́ Nasara tí ó jẹ́ Christian kò lè wọ àlìjánná ọlọ́wọ́n ọba olúwa wọn ní ẹ̀yin lẹ́ ilé yìí rò fúnra yín torí pé èmi ọlọ́run ọba mi fún yín ní àwíjàre kankan láti pé kó mo fi sọ fún yín pé gbogbo ẹni tí kò bá ti ṣẹ̀sìn yín bí kò ní wọ àlìjánà olùwà bá ní tó bá rí bẹ́ẹ̀ ẹ mú ẹ̀rí jẹ́mi nsó wá tó fi yé yín pé gbogbo ẹni tí ì bá ti ṣe yahudi àbí nasara kò lè wọ àlìjánà tó bá ṣe pé bá jẹ́ olódodo níbi tí a wá kà lónìí olùwà wa ń bá ọ̀rọ̀ náà lọ ipe bala man aslama wajhahu lillah. وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون قل وبني بلى ọ̀rọ̀ rí báyẹn yẹni ntí àwọn afa tí wọ́n máa ń lo aya yẹni pé harafi bàláyé fún òun náà ni pé tí ọ̀rọ̀ kan bá ti wáyé tó ṣáwájú tí ọ̀rọ̀ yẹn ń jẹ́ bíi ọ̀rọ̀ tó jẹ́ nọ́fù yẹn ni pé tí ọ̀rọ̀ yẹn ń nẹgẹ́tì ọ̀rọ̀ kan tó ti ṣáwájú ẹ rí i pé ní àná ntí àwọn Yahudi ń sọ àtàwọn Nasara wọn ni lan yadkhulal jannata lan yadkhulal jannata yẹn ni pé kò lè wọ àlìjánná láéláé ẹni tí kì í bá ṣe yahudi àbí nasara olùwàbá wa ń dáhùn ló ń pè bàlá ìtumọ̀ bàrá bàlá òun náà ni wọ́n ń pè ní xarfu ibtali nafyin xarfu ibtali anafyi yẹn ni pé ntẹnìkan bá nẹgẹ́tì kí wọn náà wá fẹ́ nẹgẹ́tì ọ̀rọ̀ yẹn pé láéláé ẹnìkan ní pé nǹkan kan ò lè rí bẹ́ẹ̀ wọn náà wá fẹ́ takọ̀rọ̀ yẹn so pé ntoni kò lè rí bẹ́ẹ̀ yẹn òun lè rí bẹ́ẹ̀ bala náà ni wàá wá náà ni wàá wá ni ó tẹ̀lé bala ìyẹn ni pé ibtali nafyi yaani liman qalu lan yadkhula aljannata ọ̀rọ̀ táwọn yahudi sọ ipe ẹnìkan kan kò lè wọ àlejànà àfẹni tí ọba jẹ yahudi olùwọba wọn ní bala pé kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ náà ni bí kéwọn ni pé lápèjúwe kéèyàn ní pé ẹni olúwa ní tó bá dijọ́ gbé ní kíyámà sọ pé alastu bi rabbikum wọn ni qalu bala yẹn ni pé sí ti sọ fún yín ni ṣé mi kọ́ ni ọlọ́wọ́ bá yín sọ ẹ́ di pé ọ̀rọ̀ yẹn wá ní wà ná fún yóò ní pé ṣé bí kò sẹ́lòmí àfi mi ẹ̀yin àbí ẹlòmí ń bẹ pẹ̀lú mi wà ní bala máa ní pé kò sí sọ irú ẹni ọ̀rọ̀ yìí yẹn ni pé arfu tó ń jẹ́ ibtalin anaf so ọjẹ́ èsì tó sì pé olówó bá fi dáhùn fún ntí àwọn Yahudi tí wọ́n ní kò lè rí bẹ́ẹ̀ olúwa ní ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn kò rí bẹ́ẹ̀ o ipe ni kankan ò lè wà aljanna àfẹn tó bá jẹ́ Yahudi ẹ̀yin Nasara lẹ́yìn kankan ò lè wà aljanna àfẹn tó bá jẹ́ Nasara olúwa ní ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ man aslama wajhahu lillah man aslama wajhahu lillah alimami ibn kathir rahimahullah wọn sọ nínú pé ìtumọ̀ man aslama wajhahu lillah wọn ni ìtumọ̀ rẹ̀ ay man akhlasala amala lillahi wahdahu ẹni tí ọba ń kọjú rẹ̀ sọ́lọ́hun nìkan níbi ẹ̀sìn rẹ̀ ẹni tó bá kọjú sọ́lọ́hun pẹ̀lú ẹ̀sìn tí ń sìn alimami ibn kathir wọ́n ní ayman akhlasala amala lillahi wahdahu la sharika lah ẹni tó bá ṣe kọ́lọ́n ọba nìkan oṣù iná ní ń sìn tó ní ikhlas nínú ìbáda rẹ̀ ti ń ṣe bákan náà sa'id ibn jubair rahimahullah gẹ́gẹ́ bá ti ṣe mà ipe àwọn tí wọ́n bá jẹ́ onísúnnà tí wọ́n bá tú alukur'an wọn kì í tú alukur'an pẹ̀lú ìfẹ́nu tiwọn àbí kí wọ́n tú alukur'an pẹ̀lú ìpébílà ká ìtìmí ṣe lónìí bóyá ni pé wọ́n mọ̀ pé alukur'an yìí ọ̀rọ̀ Ọlọ́run ọba ni anabi ni Olúwa bá fi ọ̀rọ̀ yìí rán anabi sallallahu alayhi wa àwọn sọ̀hábà àwọn sọ̀hábà wọn àwọn tabi'un Sa'id ibn Jubair tó abdullahi ibn abbas òun náà ní bala man aslama wajhahu bimana man akhalasa dinahu ẹni tó bá ṣàfọ̀mọ́ ẹ̀sìn rẹ̀ fún ọlọ́run ọba nìkan ṣoṣo tó pé ẹ̀sìn rẹ̀ mọ́ tó pé èyí jẹ́ kí nǹkan kan míì nínú ẹbọ kó dàpọ̀ mọ́ ẹ̀sìn wa huwa muhsinun tẹnìyàn wá jẹ́ ẹni tí ó tún ń ṣe dáadáa ó ní ikhlas ó ń tún máa ń ṣe dáadáa kíní kan bẹ́ẹ̀ nù àpédà àwọn al-sunnah wal jamaa wọ́n ní ṣùrùtù qabul al-amal ṣùrùtù qabul al-amal wọ́n ní májẹ̀mú ń bẹ fún iṣẹ́ gbogbo ìbádà tí wọ́n bá ṣe láyé májẹ̀mú máa ń wà fún nínú Islam. Islam tó pé náà làwọn alùsùnà sì dúró lé lérí torí ngbà míì tí mo tó fi yan pé nínú Islam òun ni pẹ́ẹ́lú mi lè ní pẹ́ ẹ́ ṣe lọ́dọ̀ àwọn sùnà ni ẹ kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa dá nínú Islam mọ́jìyàmú méjì náà ló de gbogbo ìbáàdà tí yóò ṣe kọ́lọ́n tó lè gba ìbáàdà yẹn lọ́wọ́ yẹn pé ó sìn mí a ìfún ni ládàá lérí rẹ̀ nǹkan méjì gbọdọ̀ pé níbẹ̀ ṣèkọ́tà bá ní májẹ̀mú ní nǹkan ntí èèyàn gbọ́dọ̀ máa ń ṣe tí nǹkan yẹn gbọ́dọ̀ máa sì lára nǹkan ẹ wò lápèjú yẹn nísìnyí kí n fi rọra sún ntí ń jẹ́ májẹ̀mú mọ́ wa èèyàn fẹ́ wọ universities lápèjú yẹn ó wá ṣe exam waec àbí neco àbí naptep gbà tó ṣe gbà tí wọ́n wo gbogbo result rẹ̀ ó wá ní six credits àwọn gbà tí wọ́n wò kọ́ sí math kò sí english níbẹ̀ ṣẹ́rí pé ẹni tó bá gba ìwé rẹ̀ tó bá gba ìwé kẹwò báyìí tó bá ní o ti lọ gba jáàmù bá níyìn ni ọ hmm, gba jáàmù sílẹ̀ yìí so ń tọ́ wọn lọ́bì kankan kọ́ lọ́bì kankan so torí pé kí ni condition tí ó mú ọrí admission òun náà ni kò ní kí ni ó ní math ó ní english so. so tó bá ní ṣàrtù nìkan májẹ̀mú tó pé òun ní iṣẹ́ lọ́lọ́run ó tó lè fún yẹn lẹ́sàn pé á ah, wọ́n ṣiṣẹ́ kí lákọ̀ọ́kọ́ òun náà ni olúwa bá ń sọ yára pé man aslama wajhahu lillah wa huwa muhsinun ẹni tó bá ń aslama wajhahu bima'ana akhlasa aslama ẹ̀rí pé tọ́wá ní asilamu yẹn ni pé ó jù kalẹ̀ ó sọ kalẹ̀ wájí àhú ojú rẹ̀ tábà fẹ́ tu ní ti grammatical nù yẹn ni pé tafsiri lọ́gáwí tábà fẹ́ tu ní tu èdè gangan a asilamu wájí àhú ó kalẹ̀ ó jù ojú rẹ̀ ó kalẹ̀ yẹn ni pé ó ó sọ ojú rẹ̀ kalẹ̀ lillah fọlọ́hún so ìtumọ̀ rẹ̀ ni pé nítorí dákọ̀ ojú torí ojú gangan òun náà ni etí ń jẹ́ ara ọmọ ẹ̀dá ènìyàn tán bá gbé ojú kalẹ̀ eré lásán kalẹ̀ tán ń wojú yẹn báyìí wọ́n dàmọ̀ pé lágbájá nì tẹ́rí bá tún tójú bá tún wà tí eré bá wà ní ara níbi apá ẹsẹ̀ wọ́n ní lágbájá náà nìyí àmọ́ tó bá gbé orí kúrò tó gbé sẹ́gbẹ́ kan tó bá fi apá àtàrà kalẹ̀ tó bá níta ní èèyàn lè dó ń mà so náà fi máa ní orí gangan ni kọ́lá yorùbá máa ń sọ pé ojú lọ́ba ọba ojú tó lọ́ba ara lẹ́yìn ìgbà tí erí jẹ́ gbogbo ọba ara ojú tó wá tó jẹ́ ọba láàrin erí so àmọ́ nínú tútù títí tafsir gangan bí àwọn sọ̀hábà sì gbà látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam táwọn sọ àwọn tàbíùn táwọn gbà látọ̀dọ̀ àwọn sọ̀hábà wọ́n ní ìtumọ̀ tí ń jẹ́ man aslama wajhahu lillah bí maana man akhlasa dinahu lillah ẹni tó bá ṣe àfọ̀mọ́ rẹ̀ fọlọ́run tó ṣe pé ẹ̀sìn tí yóò bá ṣe ẹ̀rí fọlọ́run sọ pé wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu ddin ẹ̀sìn tá ń ta apáyín láṣẹ níbi ẹ̀sìn òun náà ní kí ni kẹ́ ẹ ṣàfọ̀mọ́ ìyẹn ní pé ikhlas lóluwọ́ bá nídìí níbi ẹ̀sìn yín májẹ̀mú àkọ́kọ́ nù wọn ni kéèyàn ó ṣe nǹkan nítorí tọ́lọ́run tá bá ń ṣàlàyé al-ikhlas ìtumọ̀ méjì náà lè yàn wọn gbóòórùn bẹ́ẹ̀ yushammu ma'na tarki shirk wa tarki riya' yóò máa gbóòórùn ìtumọ̀ fífi ẹbọ kalẹ̀ bí kí wọ́n máa mú ẹlòmíì kan ọlọ́run ìbádà rẹ ṣe ń torítọ́ ọlọ́run nìkan má jẹ́ kí ẹbọ kọ́ wọ bẹ́ẹ̀ má jẹ́ kí ẹbọ kó tiẹ̀ mixi má rárá torí tẹ́ bọ́ bá ti mixi má ìbádà yóò ba ẹ̀sìn jẹ́ fún yẹn ni ẹ̀sìn yóò lè jẹ́ ẹ̀sìn mọ́lọ́dọ̀ ọlọ́run ọba man aslama wajhahu lillah al-ikhlas ìṣẹ̀sìn nítorí tọ́lọ́run wàláyé bàbá ńlá tó jẹ́ challenge tó ní agbára náà ni al-ikhlas fún gbogbo ẹnìkọ̀kan ẹnìkọ̀kan ẹnìkọ̀kan atẹni tí ó kọjú sí ẹ̀sìn bó ṣe yẹ atẹni tí ó kọjú sí ẹ̀sìn lọ́nà tí ó yẹ bóyá ó mà bóyá kó mà ikhlas wàláyé ìpínlẹ̀ ńláńlá ni nínú ìbádà oníbùkún yìí ó ń ṣe nǹkan torí tọ́lọ́run lẹ́yìn náà tó bá tó wá ń ṣe nítorítọ́ ọlọ́run ṣe nítorítọ́ ọlọ́run nìkan máa ń ronú pé kẹ́nìkan bá lè yìnyàn kẹ́nìkan bá lè kí ọ kẹ́nìkan bá lè rí pò ń ṣe njọ́ tí yẹn bá ti ń ṣe ìbádà nítorí eléyìí yóò ní ládàá kankan lọ́dọ̀ ọlọ́run ọba so gẹ́gẹ́ bí ẹbọ tí yẹn bá fi kún ẹ̀sìn tí ó bàjẹ́ yányán gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àríyá kárí mi kárí mi ṣẹrẹ bọ́ ń tiẹ̀ òun ọba ẹbọlá ńlá òun ọba yóò ba ẹ̀sìn jẹ́ yẹnyẹn ni gbogbo tí bá ń jẹ́ ìran ẹ̀sìn náà lẹ́bọ̀ ọba jẹ́ bí yẹn bá ń kírun tó ń gbààwẹ̀ ọ̀n yọ sàká hajj ládàá rẹ̀ sì wà lọ́dọ̀ ọlọ́run ọba kán tí ládàá ti wà lọ́dọ̀ ọlọ́run ọba bá kán fúru ẹnìyẹn ìjọ tóbi lílọ lè ṣẹbọ pẹrẹ la in ashrokta la yahbatanna amaluk gbogbo ṣé ọba jẹ́ yẹn mọ̀yàn lọ́wọ́ ni. náà ni kèyí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọ́n mọ̀ wọ́n pé èwo ni fìtínà ẹ máa ń ṣe bọ̀ èwo lọ́rọ̀ akídà lọ́rọ̀ akídà lọ́rọ̀ akídà lọ́dọ̀ tó bá jẹun súnà wàláyé bí ó ṣe máa rí náà nìyẹn torí pé àwọn máa pé tó ń jẹ́ àgbákò ńláńlá jù wọn náà lè bọ̀ pẹ̀lú ọlọ́wọ́n ọba ẹbọ yìí wá ní ìmọ̀ ń wá èèyàn káàkiri ni ìmọ̀ ń wá èèyàn káàkiri torí anabi sọ̀sọ́làm ti jẹ́ kó yé wọ́n ti fún wa lára pé tó bá yá ẹbọ yóò ti pọ̀ jù ní àwùjọ àfi kó jẹ́ pé èyí ò mọ̀ ṣọ́ra fún àwọn tó bá ń jẹ́ oníwàásí wọ́n gbọ́dọ̀ máa para rẹ̀ ní gbogbo gbà so lẹ́yìn náà àwọn challenge oríṣiríṣi tó pé tẹ́fẹ̀ fi tẹ́fẹ̀ fi tẹ́fẹ̀ fi face challenge òun ẹbọ ni ó fẹ́ máa jẹ́ àfi kó jẹ́ pé àwọn tó máa ń jẹ́ olùṣèwàásí olùpèpè sẹ́sìn wọn gbọ́dọ̀ máa jáde níbi ọ̀rọ̀ ẹbọ yìí bó ṣe lè kọ́ ma wọn gbọ́dọ̀ máa mẹ́nu lé ní gbogbo gbà bóun ṣe máa ń ba gbogbo iṣẹ́ jẹ́ yányán bẹ́ẹ̀ náà ni àríyá anabisa ọ̀sánlá ń pè ní ẹbọ kékeré ìtumọ̀ ẹbọ kékeré ni pé iṣẹ́ téèyàn bá ṣe tó bá ṣe gangan téèyàn bá ṣe kárìmì nítorí kárìmì nìyẹn fi ṣe òun gan náà lè ba gbogbo iṣẹ́ yẹn jẹ́ bí èèyàn fẹ́ kírun ní ìsìn irun àyílá lèèyàn fẹ́ kí èèyàn wà lọ́lẹ̀ kírun yẹn ní ìkí kárí mi ìyẹn ò kí nítorí tọ́lọ́run torí kárí mi lèèyàn fi kírun èèyàn bẹ̀rẹ̀ pẹ̀lú kárí mi ó sì parí ẹ̀ pẹ̀lú kárí mi ó ń tọ́wọ́n ní ńlára kankan lílẹ̀ irun àyílá ọ̀hún àmọ́ ìgbà tó fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú kárí mi bí ṣe ń bá lọ ó sáré dára rẹ̀ padà ládàá yẹn ó dínkù àbí ó bẹ̀rẹ̀ pẹ̀lú ikhlas kárí mi wọ̀ kò rí kárí mi ń dá padà mọ́ nínú ẹ̀mí rẹ̀ ládàrí orí dínkù àbí wọ́n ń kírun lọ́wọ́ ẹ̀rípodò ọ̀nà mẹ́ta ti wọ̀ kàbáhùn ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin òun ni pé ń ṣe ìbádà yẹn lọ́wọ́ ń kírun àyílà lọ́wọ́ lápèjúwe ní kárí mi kẹfẹ́ sáwọ̀ ni ẹsẹ̀kẹsẹ̀ ọlọ́sìn tó ní kó tó rí dá padà nínú ẹ̀mí rẹ̀ iṣẹ́ yìí ò ó sáré rí ti dànù. olúwa subhanahu wa ta'ala ó ní man aslama wajhahu lillah ẹni tó bá ṣe àfọ̀mọ́ iṣẹ́ rẹ̀ fọlọ́run tóbi kò jẹ́ kí kárí mi kò jẹ́ kí ẹ bọ́ kó wà nínú iṣẹ́ òun ó yàní wà ó wá sínú tó kó tó wá ń ṣe dáadáa bóòlù yẹn ṣe máa ń mọ dáadáa níbi ẹ̀sìn ìtumọ̀ wà ó wá muhsinun ay ibnu kathiri ni ay ittaba'a fihi rasulallah sallallahu alayhi wa sallam yẹni pé ni yẹn tẹ̀lé anabi gbígbó la anabi ṣe ní asekene yìí ẹ̀rì ayé alukur'an lele yìí kí o bu wa kálọ̀ lé wọnú ibnu kathir kálọ̀ lé wò bí bó ṣe tú ìtumọ̀ yìí ẹ̀rì pé kìí ṣe pé ìfẹ́ nu ibnu kathir gẹ́gẹ́ ni wọ́n fi ń tu. bóyá ni pé àwọn náà ń mú ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam wá ni ọ̀rọ̀ àwọn tabi'un ọ̀rọ̀ àwọn tabi'un tabi'un ọ̀rọ̀ tọ̀rọ̀ sọ̀hábà ní wọ́n mú wá. wọ́n ní fa innal amala al-mufkila aw al-mutaqabbal shartain wa innal amal al-muqbala shartain. wọ́n ní iṣẹ́ tọ́lọ́ wọn bá gbà ó gbọ́dọ̀ ní májẹ̀mú méjì májẹ̀mú náà la kàlákọ̀ọ́kọ́ pé al-ikhlas ẹlẹ́kejì òun náà ni al-ihsan al-ihsan mana al-ittiba' àbẹ̀tò wọn pè ní al-mutaba'a kéèyàn tẹ̀lé ànábi pé bóòlù ànábi ṣe ní àṣekínní yìí kọ́ wọ́n jẹ́ pé wọ́n lọ́kàn wò sùn lọ́kàn máa ṣe ìbádà kan fúnra rẹ̀ tí wọ́n á bí ọ pé ah dákun níbo lẹ ti rí lẹ́tẹ̀ ń ṣe yìí wọ́n ní èmi náà ló wù mí bẹ́ẹ̀ ah irọ́ o ìtumọ̀ pọ́lọ́run náà nàbì sí wa kò sí mọ́ ní jẹ́ báwọn n ti jẹ́ muhammadu rasulullah kò ẹ̀ sixty ma nínú sẹ̀míyàn tó bá jẹ́ pé yẹn bá ti gbà pé mo bá ṣe wù mí ní ma ṣẹ̀sìn àwọn yẹn máa ń sọ kínní kan ń tó bá ṣe wù ni là ń ṣe mọ̀lẹ́ ẹni à irọ́ ni o kò mú tó bá ṣe wù ni kọ́ o tó bá ṣe wù ọlọ́run tó bá ṣe wù anabi sallallahu alayhi wa sallam náà là ń ṣe ìmọ̀lẹ́ ẹni yẹn ni pé islam rẹ tó bá fẹ́ ṣe ó ṣe bá nàbì ṣe ni kéèyàn ò ṣe ni yíò ni ó túmọ̀ sí pé ah ọmọlẹ́yìn ànábì lélẹ́yìn lóòótọ́ so ṣẹwárí al-ikhlas tí àwọn afábá ń ṣàlàyé ìkíláàsù ẹ̀rí pé mọ̀sán lẹ́ẹ̀kan challenge tó ní agbára ìpèníjà tó ní agbára náà ní ìkíláàsù jẹ́ fún ẹ̀mí gbogbo ẹni tí bá ń sin lọ́hùn torí pé kí ni amrun muta'alliqun bil ọ̀rọ̀ tó lọ́pọ̀ mẹ́mi ni ìyẹn rí ìyẹn rí class inú ẹ̀mí ni máa wà. Sahel bin Abdullah rahimahullah ó ní hmm, ẹ̀yìn kọ́kọ́ débi ti Abdullah bin Mutrif radiyallahu anhu ó ní takhlisu la amal hatta yakhlisa ashaddu la amal ó ní kéèyàn tó lè fọ ìbáàdà má ẹ̀sìn téèyàn ń sìn téèyàn wàá fọ ọmọ tí ìbáàdà yẹn tí ó wàá jẹ́ pé nítorí tọ́lọ́hún ah ashadul amal iṣẹ́ tó lágbára ni o àwọn sàhábà wọn ṣe léyìí o pé n tó lágbára jù ni. subakana sahel bin abdullah rahimahullah òun náà tún ní ayu shay'in nafs wọn bí su'ila sahel wọn bí sahel ipe iṣẹ́ wo ló lágbára jù nínú gbogbo iṣẹ́ tí yẹn ń ṣe láyé wọ́n sọ fún wọn pé al-ikhlas sálùdà wọn pé wàllá ikhlas ló lágbára jù àti ṣe ìbádà nítorí tọ́lọ́hún àti ṣẹ̀sìn nítorí tọ́lọ́hún kéèyàn ó rí fọ̀mọ́ kó níbi ẹbọ ìyíhun ó lè má lágbára ní àwùjọ tí àwùjọ yẹn bá jẹ́ àwùjọ tó dáa àmọ́ kí ìbádà kọ́ mọ́ níbi àríyá ikhlas tam ikhlas tó péyányá kí orí fi ṣe ìbádà <laughs> n tó le jù ní o ó ní agbára al-imam ibn taymiyyah rahimahullah àwọn náà tó sọ pé idha kana al-abd mukhlisan lillahi ijtaba'u rabbuhu tí a bẹ lè jẹ́ ẹni tó ní ikhlas tó pé ìbádà rẹ̀ torítọ́ lọ́n fi ń ṣe èyí ṣe ń torí kárí mi ijtabahu rabbuhu olùwọ́bọ̀ ń tọ̀hún yóò sa ènìyàn lẹ́ṣà ènìyàn dẹ̀ ní ẹ̀ṣà lọ́dọ̀ ọlọ́run sufiyanu sawuri rahimahullah bàtà wọn náà sọ nípa ọ̀rọ̀ al-ikhlas wọn ni ma alektu shay'an <laughs> tó bá sọ pé sufiyanu sawuri inú àwọn àfáàgbà tó ní agbára ni inú àwọn tabi'u tabi'in náà ni sufiyanu sawuri wa Sufyanu Thawri wa ń sọ báyìí pé ma alajtu shay'an ashaddu alayya min niyyati ipe òun ò ṣe nǹkan kan kóun máa tọ́jú ẹ̀mí òun nínú gbogbo nǹkan tí wọ́n jẹ́ àwọn a'malul qulub ṣẹ̀kọ́ ń pa àwọn kékeré kan ní a'malul qulub òun ni àwọn nǹkan tí yẹn máa ń ṣe ìbádà tó pé inú ẹ̀mí ni ó wà tó pé ó sì máa jẹ́ fún yàn wọ́n ní ìtò lágbára jù Sufyan Thawri ló bẹ ó ní tó lágbára jù fún ẹ̀mí wọn náà ni al-ikhlas kéèyàn ṣe ìbádà nítorí tọ́lọ́run kó mọ̀ mi bẹ́ẹ̀ ah ó lágbára so ìgbà tí àwọn tí wọ́n jẹ́ àwọn yẹnì èèyàn ńláńlá èèyàn ńláńlá jù nínú Islam tí wọ́n ń sọ̀rọ̀ eléyìí àwọn àfa ńláńlá tó ń eléyìí nípa ikhlas ipe olùtúrù fẹ́ mi àwọn gan sọdá kò níbo làwọn afẹ́ wà. So, ní àwa yìí àfikún lọ́wọ́ bá kó kó ṣàánú fún wa so náà ni pé oníkálukú wa anibukata ká gbìyànjú gbogbo ń tábà fẹ́ ṣe ká máa wu ẹ̀mí wa pé síntúrí ọlọ́run níbi ń ṣe ní ti ń jẹ́ ìbádà ni ìrun la fẹ́ kí ni àwẹ̀ la fẹ́ gbà ni zaka la fẹ́ yọ ni afẹ́ bóyàn lẹ́bùn ni afẹ́ ṣe sàárà ni kódà afẹ́ parí ìjà kódà èèyàn fẹ́ pèèyàn sí dáadáa èèyàn fẹ́ kọ aburú fún yàn wàláhì yẹn gbọ́dọ̀ jẹ́ kẹ́mi rẹ̀ tó a bí kí n bá ṣe nítorí ọlọ́run wàláhì yẹn ó sì òfò ní ayé ti ṣe ní alkiyama ẹlòmíì yóò rò pé tó bá ń sọ fún yàn pé lágbájá òun ṣàìdá àbí tó ń ṣe yóò bẹ́ sí mu ẹlòmíì lè mọ̀ wọ́n pé àbí kẹta ni àbí kórìíra ni bẹ̀lá ìlẹ̀dẹ́lá ìlàhìláwọ̀ ẹni tó wáyé pé irú ti ń bẹ rẹ̀ nìyẹn ti fi ń sọ̀rọ̀ ẹni tí ń ń sọ. So lórí pé ń ṣe àìda àwọn náà dá láìdánu níwájú ọlọ́run torí pẹ̀lú torí tọ́ náà lèyàn gbọ́dọ̀ mọ́ fi ṣe nǹkan yẹn kí wallahi ṣe torí ó mì pé tó wá pé pẹ̀lú ìkìláàsù bá ní njọ́ tẹ́ni yẹn bá change ẹsẹ̀kẹsẹ̀ nínú rẹ̀ ó dùn ó sì pé hàn tí ń fẹ́ ni àwọn tó bá ṣe pé pẹ̀lú kẹta ló fi ń ṣe tó bá change inú rẹ̀ ó sì bàjẹ́ pé yé ìrọ́kùnrin yìí bú mọ́ wàláì yóò sì òfò ní ọ̀dọ̀ ọlọ́run ọba tí ó ní agbára yóò sì òfò lọ́dọ̀ ọlọ́run tí yàn bá ní ikhlas lórí nǹkan tí yàn ń ṣe alimami ibn taymiya rahimahullah wọn ni man akhlasa dina olila ikita oni idha kana al-insan aw muslim mukhlisan wọn ti yàn bá jẹun tó ikitaba rabbuhu olùwọ́ba rẹ̀ yóò wa yuhya qalbahu ọlọ́run á yí ẹ̀mí rẹ̀ ẹ̀mí tó ń wá yé wọ́n kìtàzábà olúwa wàá fa súnmọ́ra rẹ̀ fàyàn sọ̀rọ̀dìfọ̀ àìníhu máa yóò dọ́ọ̀dù dálì mìnàṣó wìlfà ṣáà gbogbo tí ó bá máa tako ìkíláàsù yẹn olúwa bọ́ mọ́ wá mú jìnnà sí ń tọ̀hún ń tọ́ ma jìnnà yóò ma jìnnà sí tó lè takò ìkíláàsù rẹ ni bí ẹ bọ́ bí kárí mi bí ká gbọ́ mi. sọ Ibn Mubarak gbàtọ́ náà ń ṣàlàyé al-ikhlas ó ní rúbà amalin tuksiru rúbà amalin sọ̀gìrìn tuksiruhu al-ikhlas aniya ó ní rúbà amalin sọ̀gìrìn tuksiruhu ẹni aniya ó ní mélòó mélòó iṣẹ́ mi tó yẹ pé iṣẹ́ kékeré ni lèyìn ó ṣe àmọ́ ńgbà tí yẹn bá gba ládà rẹ̀ ládà rẹ̀ wà ní agbára fún yàn ládà yẹn ó pọ̀ látara kíni látara pé èèyàn ṣe nǹkan yẹn nítorí tọ́lọ́hún náà nígbà míì ẹlòmíì lè ta ọrẹ ó lè ta ọrẹ one million tó pẹ́ lẹ́yìn ó sì tọrẹ five naira tí ó sì ní lára ju ní one million lọ tọ́lọ́wọ́n kàkún kí ló mana al-ikhlas òun ṣe nítorí tọ́lọ́hún ni wa rubba amalin kathirin yusaghiru yusaghiru imam ibn mubarak ó ní mélòó mélòó iṣẹ́ mi téyàn ó ṣe iṣẹ́ yẹn ó tóbi àmọ́ tí ó sọ di ẹ̀yẹ́ mọ̀ràn lọ́wọ́ àníyà àníyàn ni so ẹ̀rí pété bá gbogbo àwọn nùsùsù àwọn àtàrù tí n kó ti láti kàn yìí ìyẹn ó rí i pé àti lè sọ fún yẹn pé ẹni ọlọ́run ní lágbájá nítorí kí nítorí pé orí bí ṣe ń sẹ̀sìn ah yóò fẹ́ ṣòro fún yẹn díẹ̀ torí pé ọmọ tí ń fi ń ṣe èèyàn mọ àníyàn tí fi ń ṣe nǹkan yẹn olùwọba lọ́mà so ni al-ikhlas al-ikhlas ẹ dákun kọ́lọ́n kó ṣàánú fún wa o ikhlas ọ̀dọ̀ wa ká ṣe ìbádàn torí tọ́lọ́hún ká má wá ẹ̀yìn ẹ̀yìn ayé bákan náà àwọn afáàmọ́ wa ń dá yẹn ni wọ́n máa ń ṣàpẹẹrẹ fún yẹn pé tó fi máa mọ̀ pé lágbájá yìí ó ní ikhlas wọn ni pé tó o bá ń rí lẹ́mìí ara rẹ tí wọ́n gangan ẹ ti kí n sọ báyìí ní tí wọ́n gbófin máa dẹ́mìí ara rẹ mọ̀ pé ikhlas ó ti dé nínú ẹ̀mí rẹ wọn ni pé ìgbà tó bá ń ṣiṣẹ́ ò ní ran kan kẹ́nìkan kan ń yàn téèyàn bá ń yàn kò ní jẹ́ àlékún fún ọ níbi iṣẹ́ rẹ kí ìgbà tó wá táwọn èèyàn yàn ọ àmúra sí i bákan náà ẹ bú àwọn èèyàn lórí iṣẹ́ tó ń ṣe kò ní dín kankan kù nínú iṣẹ́ rẹ̀ irú ẹni yẹn wọn ní jẹ́ pẹ́ni tó ní kíláàsì ẹlòmíì yóò mọ yóò gbà pé ìyàwó tóun ní yìí òun gbọ́dọ̀ ṣe dáadáa sí i àbí ọkọ tí mo ní mo gbọ́dọ̀ ṣe dáadáa sí i àmọ́ kò ní rí i pé nítorí tọ́lọ́run ni kò ní rí i pé nítorí tọ́lọ́run ló ń gbọ́dọ̀ ṣe dáadáa sí i wàláhì azim ọkọ tí bá ń rí ìyàwó rẹ̀ kí mo gbọ́dọ̀ ṣe dáadáa sí ọ nítorí tọ́lọ́run ìyàwó tóun náà bá ń rí ọkọ rẹ̀ kí mo gbọ́dọ̀ ṣe dáadáa sí ọ nítorí tọ́lọ́run wàláhì kẹ́ tó lè rí ti ń jẹ́ tọ̀láàkù láàrin wọn yọ̀ wọ́n à ń kọ́rẹ́ ní kalẹ̀ yọ̀ wọ́n à ń ṣaburú fúnra ẹni yọ̀ wọ́n torí pé wọ́n mọ̀ pé ìwọ kọ́ lè mi ń ṣe fún mi ń ṣe fọ́lọ́run ni dáadáa tẹ́mi ń ṣe fún mi ń ṣe fọ́lọ́run ni kọ́ mọ kọ́ ládàá fẹ́mi ni so ọ wá ń ṣe dáadáa fún ọ wá ń ṣàìdá fún ọ ọ wá ní pé yéé ìtúnbọ̀ sí kíní kan mọ́ ìtúnra aṣọ fún ọmọ aṣọ tí mo rà bá ń gbà nǹkan mi lọ́wọ́ rẹ̀ àbóhùn náà ni láyé lọ́mọdé ìtúnbà yín fọ aṣọ mọ́ ìtúnbà yín ṣe kíní kan mọ́ níyàwó omi pin tó ń ṣe yẹn ò ṣe lillah àríyá kárí mi ọlágbára so anabi sallallahu alaihi wasallam ṣàlàyé rẹ̀ débi pé anabi ní ashirikul asghar ẹbọ kékeré ni súnà ni mùsùlùmí ó gbọ́dọ̀ jìnnà sí i kéèyàn ó try láti máa wẹ̀ míyàn níta bá fẹ́ ṣe nínú ìbádà kéèyàn ó sáàmù rí ó wá ní kéèyàn máa wẹ̀ míyàn ní gbogbo ìgbà bí sin ti ń ṣe nítorí tọ́lọ́run ni wàláì àwọn olè máa múyàn rí ìkíláàsì ni ẹlòmíì ti bá ń sọ̀rọ̀ tí o bá ti rí káwọn èèyàn hó tó bá rí pọ́n orí rẹ̀ wọ́n ṣe àgbóná sí i àwọn ẹlòmíì tí wọ́n ní ìkíláàsì Allahu Akbar ìbẹ̀nú àwọn sálàf tó yẹ pé wọ́n jáde wọ́n fẹ́ lọ lè sọ̀rọ̀ ìgbà tí sì ń lọ ó sì jẹ́ kẹ̀mí ara rẹ̀ ó rí i pé ah ẹ̀mí yọ̀ lọ bí kí ni ìmọ̀ nítorí tọ́lọ́hún jí ń padà sílé àfa ẹni wá mẹ́ni ẹ̀jẹ̀ kẹ́lẹ́ mi ò so ó ti jẹ́ kẹ̀mí ara rẹ̀ pé ah ńlọ ìfẹ́ lọ bí kí ni nítorí tọ́lọ́hún so náà ni gbogbo ìbáàdà gbogbo gbogbo ìbáàdà ni gbogbo ìbáàdà tí wọn bá ṣe ẹ̀ lè ka ìbáàdà kan láyé tí wọn bá ń sọ ṣùrùtù rẹ̀ ẹ̀ rí al-ikhlasu pé al-ikhlas sodakun kọlọ́n kó kó ṣe nírọ̀rùn fún wa ẹ jẹ́ ká máa wú ẹ̀mí wa ṣètánì máa ń dúró déyàn níbi kíní yìí púpọ̀ jù níbi ikhlas ṣètánì máa ń dúró déyàn pé ìhàn lè mà ò ní rí ṣe ò ní ṣe fọlọ́run nìkan ò ṣe nítorí tọlọ́run sọ àfi kí mùsùlùmí náà kọ́ máa wo iṣẹ́ rẹ̀ àkọ́kọ́ nù wa huwa muhsinun olúwa ni ẹni tó bá tó jẹ́ ẹni rẹ̀ ẹ̀yin tẹ́ ń sọ pé ẹnìkan ní wàlìjẹ́ náà fẹ́ẹ́ tó bá jẹ́ yahudi tó bá jẹ́ nasara olúwa ní bàálà ìrọ̀lẹ́ pa man aslama wajhahu ẹni tí ó wàlìjẹ́ náà olùyẹn tó ṣe pé ọba ní ikhlas tó sẹ́sìn nítorí tọ́lọ́run wa huwa muhsinun tó tún wá ń tẹ̀lé ànábì ẹni pé tó ń ṣe dáadáa níbi ẹ̀sìn rẹ̀ tí bá ń ṣe falahu ajruhu inda rabbihi ń tọ̀ wọ́n bá aládàá rẹ̀ lọ́dọ̀ ọlọ́run kò sí pẹ̀lú pọ́jẹ́ yahudi àbọ̀jẹ́ nasara sìntọ́kọ lọ́run kọ́dà kìí ṣe yíwọn nìkan wala khawfun alayhim wala hum yahzanun kò sí páyà kò sí bànújẹ́ kò sí bẹ̀rù fún wa láyé àti ní alkiyama ó ní pé al-ihsan tá a sọ pé al-ittiba ìtẹ̀lé anabi sallallahu alayhi wa sallam gbogbo ẹni tó bá fẹ́ sẹ́sìn ìyẹn sìn gẹ́gẹ́ bí yẹn ṣe fẹ́ bó sì lè wù kẹ́sìn yẹn kó kéré tó kẹ́ ìbádà òun kó kéré tó ìyẹn gbọ́dọ̀ ní pé bóòlù ànábì ṣe ni a ṣe gẹ́lẹ́ nítorí àti fẹsẹ tó a jẹ pé sìn bá ní ọ náà lẹfi máa rí àwọn àfáà súnà ni wọ́n máa ń sún láti ibìkan síbìkan wọ́n máa ń sún láti ibìkan síbìkan torí pé kíni má ṣe ń rí òkodoro pé báyìí àṣebá ìlànà ìbí ni a ṣe kíní yìí kíní yẹn ni wọ́n fẹ́ máa wá kàkiri pé bí ṣe ṣe náà nù bí ṣe ṣe náà nù so bóbele yàtọ̀ ní kínkínní kò ní dùn mọ́ wọn so eléyìí ní jẹ́ pé èèyàn jẹ́ ẹni tí ń tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam tẹ bá wá rí gbogbo ẹni tí bá ń ṣe ìbáàdà láyé tó lóun jọ́sìn láyé ẹ̀ lè rí kó sọ pé òun ò ṣe é pẹ̀lú ikhlas kọ́dà rẹ̀ ti ń ṣe bídà ó lè jẹ́ bídà ṣìrìkíyà wàláyé tí ó wí náà ni pé bídà ẹbọ tí ó máa sọ fún yín náà ni pé à ń sin lọ́wọ́ nìyí mana al-ikhlas njọ́ kan mo lọ lè kí imanima kí imanima lọ lè kí ọ̀kan nínú àwọn tó jẹ́ àwọn àfa àtàjọ ń ṣe nígbà kan nígbà tí fi ń ṣe sáwí afáyàn wa fẹ́ràn mi gan njọ́ kan náà wá ní kí n wá sọ́dọ̀ wọn wọn dé mo ràn kí mo sọ́ ń ara ọ̀rọ̀ tá sọ ọ̀rọ̀ yìí náà ní í ṣe pẹ̀lú ara wọn gbàtà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ afasa ń sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ gbàtà wọn ni wọn ni ẹ̀rí báyìí afaan làákà ìpọ̀ wọn ni ẹ̀rí báyìí àtẹ̀yìn ní àtàwọn oníṣúfí àtẹ̀yìn oníṣúnà ọlọ́run já gbogbo wa ń rọ́ kẹlma ìgbàgbé kẹlma wọn ni gbogbo wa ń rọ́ kí ló fi já wa ń rọ́ wọn náà ni olùwà ni wàmà umiru illa liya'budullah mukhlisina lahudin irọ́ wa bá já àtúnṣúfì ń bá ń ṣe ìbára tí o bá ní ìkíláàsù ọ̀tàn rẹ̀ jẹ́ ẹ̀dẹ́ ṣe súnà tí o ní ìkíláàsù ọ̀tàn rẹ̀ jẹ́ wọ́n kàn rà dáadú báwọn ni bàtà wọn sọ̀rọ̀ tán wọn wá wọn ní sí mo ni mo ní bẹ́ẹ̀ ni mo ní ìgbà ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ ìkíláàsù nìkan lẹ sọ. So àkùsẹ́ni tí olóhùn nínú ìkíláàsù amókù al-ittiba al-mutaba sùmọ́ abẹ́rẹ́ sí ni ń kó àwọn ẹ̀rí al-ittiba kalẹ̀ ipe olúwọba subhanahu wa ta'ala ó jí kó yẹ wá látẹnu anabi sallallahu alayhi wa sallam ipe kálá bala kálá wa rabbika la yu'minun bala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum. ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما بين النبي صلى الله عليه وسلم وتفقوا عني ونخسوا أني يعني صلوا كما رأيتموني أصلي so gbogbo nǹkan la nàbí ṣàlàyé fún wa pé bẹ́ẹ̀ ṣe ṣe bẹ́ẹ̀ ṣe ṣe bẹ́ẹ̀ ṣe ṣe nìyí kẹ́ni kan wá dé lónìí kan wá ní mo ní ikhlas ẹni naam ó ní àmọ́tọ̀ pẹ̀lú ikhlas mi yìí màá wá kó sílé lọ́dún kan ìní jáde mọ́ ìmọ̀ sí bẹ́ẹ̀ kí láwa béèrè lọ́wọ́ rẹ̀ ayin al-ittiba kí ló dé nbola anabi ti sọ fún mi ló ti pọ́lá sẹ́ bẹ́ẹ̀ bí kó sílé má jáde má lọ́dún kan òní lọ jímọ̀ ni òní kírun jama ni ọgbọ́n tá anabi sọ nípa irun jama ni ọgbọ́n tó sọ nípa ni sẹ́ri pé ó ti ṣe kíni ó ti fara lógi àbí eléyìí wo ní sìn ó ní èmi o ìmọ̀ kírun lóòótọ́ ìmọ̀ kírun àmọ́ bá ṣe wù mí ní màá kì í kúnlẹ̀ níwà náà ló sọ̀rọ̀ lérí Dubai bí ṣe máa kírun mi nu bá ní kí lóde ní irun ní kí pé irun irun ní kí bá ní àkíbá nábì ṣe ní ó kì nínú òun ò nídìí ẹ̀ ṣe bọ́lọ̀ ní sìn mo ní ìkíláàsù so a bí pé àyìnlẹ́lì ẹ̀tẹ̀bà so òun ni pé ẹ̀tẹ̀bà òun náà ó máa fi kún mo ní ibi tí kànáàgbọ́n ti máa ń ṣẹlẹ̀ láàrin súnà àti àwọn tó bá ń jẹ́ oní tí kò fẹ́ ṣe súnà nù ń súnà dúró pé a ṣe kìíní ìbánabi sì ni a ṣe ni ẹni tó fẹ́ ṣe bédè àwọn ni nóò ẹlòmílẹ̀ ni wọ́n ṣe wọ́n sì lára lójú oorun naam ẹ wò ní sìn olúwa bá yá ayyuhal ladhina amanu sallu alayhi wa sallimu taslima ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ ṣe sàlátù fún ànábì àṣẹnu kẹ́nìkọ́kàn dé nìsín kọ́ wa bẹ̀rẹ̀ sí ni ma ṣe ń tó wù ma kí n ṣe àṣàlátù oríṣiríṣi ṣàlátù lèfàtì tòǹjìnà jàrátù kàmálì nǹkan ṣe gbẹ ṣàlátù nàríyà nǹkan ṣe kí wọ́n ní kí ló dé òní ẹ̀hún sallu alayhi wa sallimu taslima torí ọlọ́run níbi ń ṣe ṣe hàn pé ó ti ní ìkíláàsì lóòótọ́ àmọ́ iṣẹ́ yẹn ọlọ́run ò ní ti gbà lọ́wọ́ rẹ̀ àfi ṣe kí ni al-ittiba' kó fi kún un. من يعني أصل بلى من أسلم وجهه لله وهو محسن بلى من أسلم وجهه لله فهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون أولي بيرو ó ní láti tẹ̀lé kébò lànàbì ṣe ṣe ṣẹ́rí àwọn ń tẹ̀lé ara wa jẹ ni kọ́dà ìṣẹ̀mí ayé wa wàláhì ṣẹ́rí ìtẹ̀bá ayọ̀dàlẹ̀ tàbá fẹ́ ṣẹ̀ṣẹ̀mí ayé wa ipe bó ni protocol ge bó ni wọ́n ṣe gbé gáàgẹ̀rẹ̀ kí ni ìkalẹ̀ ẹ̀yẹ̀nì ẹ̀yẹ̀nì ṣe kọ́dà ìwé ìwé téèyàn bá ransẹ̀tì wọ́n wà tó ṣe tán wà fi ìwé pépéré kan sí manual ó tẹ̀lé manu ó tẹ̀lé tó bá ní pé chájì fóònù yìí fún six hours kó tó tàn án wàláhi sọ́bẹ̀ láì lásìlẹ̀ ọmọ ẹlòmíì yọ̀rọ̀ lè yọ aago báyìí yọ mọ̀ wípé aago mélòó náà mo kì í bọ̀ o ẹ dákun ẹ wo bí ètè bá yahudi àwọn àwọn òyìnbó bó ṣe gbà fún wọn tó kí ló dé tí làákà ìrẹ̀ wa ní sọ bẹ́ẹ̀ fún ọ níbi ọ̀rọ̀ ẹ̀sìn ọkàrà mọ́tò nísìn ó tẹ̀lé manua manua tán gbé kalẹ̀ mọ́tò tuntun wọn já fún ọ ṣàrà ṣe pọ́n sí àwọn mọ́tò kan nísìn tó yẹ kí wọ́n sọ fún ọ pé òní kí kọ́kọ́rọ́ bọ́ nú òní kí kọ́kọ́rọ́ bọ̀ sáà fi kọ́kọ́rọ́ yẹn sápò ni sáàjì kó wà lápò rẹ àbí kó wà ní ara rẹ àbí kó mú lọ́wọ́ ọkàn náwó sí fọ́tì nìkan ni yóò sì síná àmọ́ tí bọ́tìnì yẹn ò béèlè tí kọ́kọ́rọ́ yẹn ò bá sílẹ̀ ọ̀rẹ́ bọ́ náwó sí bọ́tìnì yẹn kò ní tàn kí wọ́n wá ní èbó ń tan rẹ̀ níjẹ̀rẹ́ ẹ̀jú kọ́kọ́rọ́ sílé wà lọ sí mọ́tò wọn kò ní tàn kò ní tàn ẹ wò èbó lásán nù kátó wá ní anabi sallallahu alaihi wasallam tọ́lọ̀ rán sí wa nípa ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ wá ní èmi ó sàṣìwọ́ wá sí wùmí ike ọlọ́run gbà á sẹ́yìn pé mọ́tò takú mọ́ lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ nísìn ó padà sílé ọlọ́lẹ̀ mú kọ́kọ́rọ́ ọ̀hún àmọ́ ẹ̀sìn rẹ tó ń sìn tó ń ṣe bá nẹ́bi ṣe ní o sìn wàláhì òní balada àkàlọ́ dọ̀ ọlọ́run òun kẹsàn lọ́tẹ̀ fati òní balada àkàlọ́ dọ̀ ọlọ́run já ọ̀rọ̀ tukọ̀ amẹ́lẹ̀ òní bá tó ń jiná òní bá nǹkan lọ́dọ̀ ọlọ́run ee kẹrẹ bọ́ ìwúrí tó ní kámílà òní bá nǹkan sádìkì òní bá nǹkan lọ́dọ̀ ọlọ́run òní bá nǹkan nàríyà òní balada àkàlọ́ dọ̀ ọlọ́run gbogbo àwọn sàlátù kìsísí oríṣiríṣi tẹmọ̀nà ò lè bá nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ò lè bá nǹkan kan torí pé kí ni ọ̀rọ̀ náà gbu ọ̀rọ̀ yìí ọlọ́run náà nẹ́bì sí ọ alukuran ni ya ayo alladhina amanu sallu alayhi wa sallimu taslima njọ́ta ayé ayé yìí sọ̀kalẹ̀ àwọn sọ̀rọ̀ àwọn ṣe kí ni gbogbo ọ̀rọ̀ apọ́ọ̀sì ni pé tọ́ ọ̀dà báyìí wọn àlọ́ lè bá nẹ́bì bó láṣẹ mọ́ sàṣàlátù yẹn kọ́ wa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 Ita nabi bẹ̀ wà ní ẹ̀dá kù yóò straight báyìí sọ̀rọ̀ yóò straight kí ọmọ wa wá adamadi káàkiri kí ọmọ wa àdàmàdì àsàlátù káàkiri wàláhì náà ni ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀dá ń ṣe ra rẹ̀ ń ṣe kísà fún ara rẹ̀ àmọ́ kò lè tí ì mà ó dìgbà tó ń tọ̀ wọn bá fẹ́ kú tí ó bọ́ sálì kí àwọn ènìyàn mọ̀ pé òun ṣe kísà fún wọn ìjọ tẹ̀mí bá fẹ́ bọ́ náà ni wọ́n kó ń ṣe kísà fún ara wọn tó ní pé Olúwa subhanahu wa ta'ala kọ́lẹ́ni tí ó wà àlìjánà kì í ṣe pé ó jẹ́ Yahudi àbójẹ́ Nasara man aslama wajhahu lillah ẹni tó bá ti ní ikhlas tó jura rẹ̀ lẹ̀ fọlọ́hún tí ń sẹ̀sìn torí tọ́lọ́hún tí o ṣe nítorí káàrí mi wọ́n wà muhsinun tó tún wá ń tẹ̀lé kébù lànà ṣe ni a ṣe ọ̀fẹ́ sàdúrà ní ìsìn òun nídìí kó ní ẹja kóra wájọ́ ẹja ṣe síkiri jama ẹja ṣàdúrà ń jama kò nídìí kò nídìí à ń kírun nígbà ẹ̀ máa àrùn lóòjọ́ àforíkanlẹ̀ ó kéré jù àforíkanlẹ̀ lẹ́ẹ̀mẹ́ ẹ̀mẹ́rin níbi àyílẹ̀ àforíkanlẹ̀ lẹ́ẹ̀mẹ́jọ àbí alásàdé àforíkanlẹ̀ lẹ́ẹ̀mẹ́jọ mọ́gàrí àforíkanlẹ̀ lẹ́ẹ̀mẹ́fà ìṣáyà àforíkanlẹ̀ lẹ́ẹ̀mẹ́jọ àsùbá àforíkanlẹ̀ lẹ́ẹ̀mẹ́rin anábìrin gbogbo ń tá nídìí lérí àwọn ẹ̀rùn yìí ẹ máa bẹ ọlọ́run ọba lórí ìforíkanlẹ̀ àwọn ẹ̀wọ̀n kan mùsùlùmí wa pa yóò tì apàtì àmọ́ wa wájà kan máa lò nọ́sífàtì kiri kankankan kọ̀rí ìbù kiri kankankan tá a máa kiri kí láwọn wá ẹ dákun níbo ni eléyìí níbo níbo la fi ti ànábì prescribe fún wa níbo la fi sí wàláyà fi ká padà sí di sunnah ànábì sallallahu alaihi wasallam wallahi sunna yìí ó straight púpọ̀ jù ó ti straight jù afẹ́ni tí o bá nìkan ṣe náà ni ah, a ní anabi sallallahu alaihi wasallam lọ́lọ́run rán sí wa kò sí ẹnìkan tó lè jáde tó ní èmi ni ọlọ́run rán sí ọ bàbá kan ò tó bẹ́ẹ̀ ńlọrin amadu Tijani ò tó bẹ́ẹ̀ Abdul Jilani ò tó bẹ́ẹ̀ aagun ká sọ pé ni kò sí ohun tọ̀hún tí ọlọ́run lọ́lọ́run rán bó lọ́lọ́run ṣe rán anabi lọ́lọ́run bá rán sí wa òun ni ó sì mú ẹ̀sìn wá fún wa náà làwọn sọ abá yóò tẹ́sán láti sọ̀kalẹ̀ wọn lọ lè ba alimna kayfa nusalli alayk kọ́ wa bó la ṣe wọn sàṣàlátù fún ọ anabi wa kọ́ wọn kẹ́ni kan wá jáde lónìí ẹ̀dá kùn kan wá ní wọ́n rà nínú dáadáa ó yẹ kí wọ́n náà lè dájọ́ rẹ̀ fúnra rẹ̀ ẹ máa wọlé àpèjúwe nísìn tàbá ń pè irun anabi kọ́ wọn náà ní irun náà ni njọ́ tí irun dé àwọn sọ̀hábà ní àríwá ànábì ni mo fọwọ́ sí i ọ̀yà Bilal ọ̀yà pẹ̀rùn ànábì sì ń gbọ́ Bilal wà ní allahu akbar allahu akbar allahu akbar allahu akbar kẹ́ni kan wá jáde lónìí kọ́ wá ní èmi náà fẹ́ pẹ̀rùn kẹ́ni kí ló dé kó ní Ahmad Tijani ọ̀làlà lójú òrun ọ̀làlà bó ṣe lálà ti salatul fati ọ̀wá lálà náà ọwọ́ ni rọ̀bùnà àlà rọ̀bùnà àlà ẹ dákun ṣe sọ fún pé ó pèrún ẹ dákun ẹ bá dáhùn rẹ̀ tìrọ̀ lọ́hùn a ní kó ó pèrún bẹ́ẹ̀ náà ló ṣe ẹkẹ́ ilé sọfẹ́ni tí bá ń ké sàlátì fàtí kó o ṣàṣàlátù ṣe àwọn kí sí rọ̀bùnà àlà sí kò jọra wọn pẹ̀lú Allahu Akbar ìtumọ̀ rẹ̀ jọra wọn ó jọra wọn àmì èèyàn yí padà nítorí wá ti jẹ́ nǹkan ẹ̀sìn èèyàn yí padà níjọ́ tí kìnìyàn bá ti yé èèyàn ẹnìkan fẹ́ kí ọ ní ìsìn asalaamu alayk ó ti yẹ báwọn òun wá ní alaafiyatu alayk alaafiyatu alayk sọ́sọ́ pọ́ sálámù sí ọ òun ṣeré nù ẹni tí bá ń ké sọ́dọ̀ àti ìfà ti ń ṣeré tùǹjì náà ń ṣeré sábìkì ń ṣeré nítorí wa burú sí ni pé bídíà tó wá lòun kì í ṣeré lásán bídíà bídíà àdádálẹ̀ ẹ̀sìn tó pé ọlọ́wọ́n ọba ọ̀fẹ́ tánàbí ọ̀fẹ́ tọ́lọ́wọ́n nígbà ẹ̀ríkì mo sọ fún wa pé à ń tara wa jẹ billahi lẹ́sí láìláìlá wa à ń tara wa jẹ gbogbo èmi ní làkàṣìgbò kíní kan pariwo nu rédíò kíní kan mi ò rò pé kódà làákàyè tó bá pé wọ́n yẹ kó máa jiyàn sí àwọn nǹkan wọ̀nyí pé yé ìta tó àwọn kan mà tó dé o àwọn kan mà tó dé o wọ́n tún ní amásí àsàlátù mi mà ẹ dákun àbá kínní kan ẹ bá wa sọ sí i ní àà la ilaha illallah sílẹ̀ yìí nídìí ni gbogbo eléyìí ò nídìí ká máa ká máa jiyàn rẹ̀ ọ̀rọ̀ tó wà very glaring ó ti clear jù wadihun kullal odò gbogbo gbogbo clear ló ti clear jù ah owó tó bá lè convince wa òun ni pé àfikún wa fi rinlẹ̀ ipe anabi sallallahu alaihi wasallam ó fún ẹlòmíì ní àsálàtù tó yàtọ̀ sílẹ̀ yìí tó yàtọ̀ sí ibrahimiya àwọn sígà mi bẹ̀ o sígà bíi méje ni sígà bíi méje àbí mẹ́jọ mẹ́jọ náà ni sígà àsálàtù ibrahimiya gbogbo ẹ̀ yìí tó bá ṣe lórí irun kò sí tí o mú mẹ́ ẹ mú mi wá so ọ̀rọ̀ tó clear lélẹ́yìí yóò wá dàbẹ̀ pé bóyá ẹ wá sọ ẹ̀sìn di yálàyàlà ẹ̀sìn wá jẹ́ta nábì máa látara pé kí ni wàláyà àlèmọ́rí pé ọlọ́run gbà látàyè ṣẹ́kẹ́ mọ́ sọ kẹ́lẹ̀ kan níjọ́ kan táìmù ti epo wọn ní skútì ní iṣẹ́ náà ni ẹnìkan ó wá fẹ́ ra ó wá ra jẹ́ríkọ́ rẹ epo ó sì omi náà wà ń bẹ́ ọ nínú jẹ́ríkà so jẹ́ríkà yẹn jẹ́ five litre náà ni àwọn àtúnmí bẹ́ẹ̀ nù kan ibi tó ti wá ń gbé epo ọ̀dà sí i ó tún gbómi ọkàn dàásìpọ̀ ni bó ṣe dàásìpọ̀ báyìí ìdààmú bàbá wọn kò yé omi lòún dà yìí níbi títí wọn ń fẹ́ jọ omi yẹn èmi kà ni mo á ní kí ló dé àfa àwa ni ah pé omi lòún dà sí ń dà sí táǹkì ni so wọn ni wọn níbo lè àṣẹ báyìí ah àwọn jo gbogbo táǹkì wọn ni gbogbo mi yẹn àti epo àwọn jo gbẹ wọn wá mẹkáníkì káàkiri. gbàtán nwa mẹkáníkì káàkiri làákà èmi kàn ṣeré wálé ni mo ní àfààmù náà ṣe ni kíkì mọ́tò yìí báyìí ó ní ah náà so ní làákà èmi kàn lọ ewu pé ẹ wù ẹ ti sọ fún wọn omi ọgbọdọ dé so ó ti fomi sí òsì lè kíkì ẹ rárá so bẹ́ẹ̀ náà ni anabi sọ̀rọ̀ sọ́lá ń fún wa ní nǹkan ó yẹ kẹ́rù ọmọ bàwá tó wá fẹ́ ṣèmí wàláhì azim ẹ kẹ́rù ọmọ bàwá gẹ́gẹ́ bí ẹrù ṣe ń bẹ tó fẹ́ kíkì tí ò lè kíkì torí pé ó ti rọ nǹkan tí è ṣe tiẹ̀ síbẹ̀ sáyé rẹ̀ bẹ́ẹ̀ náà ẹ̀rú gbọ́dọ̀ máa bọ̀ láti máa ṣe nǹkan míì tánà bí òun nínú ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ so náà ni àwọn sọ̀hábà inú fi máa ń dún ní mọ́pẹ́ tánà bí ni a ṣe ilé àwọn òṣè o àwọn oníṣe nǹkan míì man aslama wajhahu lillah wa huwa muhsinun wala khawfun alayhim wala hum yahsanu anabi sallallahu alaihi wasallam gbogbo àti wọn bẹ sọ̀rọ̀ ní wọn sọ pé wa khairul hadi hadi muhammadin sallallahu alaihi wasallam anabi ni orin tó lóore jù nínú ìlànà ẹ̀sìn wọn ní ìlànà èmi o ìlànà mi ni wa sharrul umuri muhdathatuha ọ̀rọ̀ tó burú ní kí ọmọ dáadáa kalẹ̀ nítorí tó ń kálukú bá pinnu ike ń fẹ́ padà sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam á ní ìsinmi nílùú yìí àmọ́ àwọn kan sọ pé a fẹ́ lọ anabi la fẹ́ sẹ̀sìn bíi tiẹ̀ àwọn kan dúró pé náà báwọn bàbá wa ṣe ń ṣe láwọn ṣe lọ nílọrin báwọn bàbá wa ṣe ń ṣe láwọn ṣe lọ nílọrin ọ bàtà nàbì mu kọ bàtà nàbì mu àmọ́ dìfẹ́ǹdì ẹ̀ náà ni ẹ̀wọ̀n kan sọdákun bóòlù ṣe wá jọra wọn kò jọra wọn so òun ni pé abdullahi wa subhanahu wa ta'ala kò ń ṣàṣewálẹ̀ ni tí yóò lè tẹ̀lé lánàá nabi sallallahu alayhi wa sallam so torí pé kéèyàn ń ṣe òun ni ẹwọ́n tẹ́ ọlọ́run fi parí rẹ̀ ó ní wala khawfun alayhim wala hum yahzanun gbogbo ẹni tó bá ń tẹ̀lé ànábì tó ń sẹ̀sìn bọ́lọ̀ ṣe ní òsìn kò sí fún kò sí bànújẹ́ fún láyé àti ní alkiyama kọ́lọ́n kọ́ mọ̀ ṣe wá ní ẹni tí ìbẹ̀rù ó wà fún láyé àti alkiyama kọ́mọ̀ jẹ́ kí ẹni tí ìbànújẹ́ wà fún láyé àti alkiyama kọ́mọ̀ ṣe wá bẹ́ẹ̀ hadha wa sallallahu ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallama tasliman subhanakallahu wa mashallah wa assalamu alaikum oníbẹ̀rẹ̀ ni ìrìn àjò tí kò nira ǹjẹ́ ó dandan kí ènìyàn gba ààwẹ̀. tí a bá lọ sí ìrìn àjò bí alápèjúwe yẹn lọ sí Kánò yẹn wá fẹ́ẹ́ bóyá pẹ̀lú plane lèyàn fẹ́ bá lọ ṣe pé rí i pé ẹni safarun mòrè ìrìn àjò tó yẹ pé yẹn ó bá fàájì lọ bẹ̀ ni tó bá wọ yẹn lè gbà bẹ̀ tó bá wọ yẹn lè má gbà bẹ̀ kì í ṣe pé bóyá dandan ni kí èyàn ó rí wàhálà níbi ìrìn àjò kí yẹn tó lè ṣinú fún àwẹ̀ so àmọ́ tó akóyàn bá wá rí wàhálà ní ìrìn àjò tí yẹn bá wá ṣinú àyíwọ̀n burú ọjọ́ tó tí anabi sọ̀rọ̀ sọ́lámù ọ̀fẹ́ náà lànàbí fi ń sọ níbi hadith rẹ̀ ipe ẹni laysa min albir as-sawmu fi safar kódà kódà kí wọn máa gbà àwẹ̀ nírìn àjò yẹni pé fún ẹni tí ìnira bá tọ́ pé ní àjò rẹ̀ ń ní lára so kódà kí wọn ní rọjú rọjú so wallahu a'lam naam. lábẹ́ ó ní ìgbà wo ni oníyàjò lè fi àwẹ̀ sílẹ̀ náà láti ṣàlàyé tó bá ti pé ń wà nírìn àjò báyìí pé ń wà nírìn àjò náà ni náà tí o bá ní lára o lè gbà àmọ́ tó bá ti jẹ́nira dandan ni kò filẹ̀ tí o bá sì nílá náà o lè sọ pé ìgbà pé ẹ̀bùn tọ́lọ́wọ́ bá bùn òun fẹ́ gbà kílẹ̀bùn yẹn náà ni pé olúwa ní rukhsa pé wa man kana maridan aw ala safarin fa iddatun min ayyamin ukhar naam. oníbẹ̀rẹ̀ ní asalaamualeykum. waaleykum salaam. ẹ jọ̀ọ́ ẹ ṣàlàyé fún wa nípa aṣọ àwọn obìnrin tí ó máa ń wọ́lẹ̀ tí yóò kó ìdọ̀tí pẹ̀lú hadisa nabi àti alkohani. náà aṣọ obìnrin gẹ́gẹ́ bá ti mọ̀ ń ṣàlàyé pé obìnrin yóò gbọ́dọ̀ mà ipe gbogbo tí ń jẹ́ ọ̀ṣọ́ ọ̀hún gíní ankara lace gbogbo tó bá lè kọ́wọ́ kò gbọ́dọ̀ máa hàn níta inú alukur'an olúwa ní wàlá wàlá yubdina zinatahunna illa ma zahara minha wọn gbọ́dọ̀ jẹ́ kí ọ̀ṣọ́ wọn kó máa hàn àfi tó bá hàn nínú rẹ̀ dé illa ma zahara minha yẹn ni pé tó bá hàn yẹn pé bóyá nìyẹn wá ń kọjá lọ atẹ́gùn wa fẹ́ aṣọ rẹ̀ àbáṣọ yẹn sí. Si ìjáàbò sókè lè wá rí aṣọ pé ọ̀kẹ́ gẹ́nì tiẹ̀ lágbájá wọ̀ àǹkárá lọ́wọ́ so ní ti olúwa bá yọ̀ǹda nù kò sí tó burú níbi yìí tó bá rí bẹ́ẹ̀ àmọ́ kéèyàn máa máa wọ hijab tí kò ní bo aṣọ téèyàn wọ ìsàlẹ̀ tó jẹ́ ọ̀ṣọ́ yàn kò bá mu rárá so ká hijab wa kanlẹ̀ njọ́ tí anabi sọ̀rọ̀ sálámù ń sọ̀rọ̀ fún Uthman ibn Affan Abubakar ní Siddiq radiyallahu anhu anabi sọ wọn pé ma asfalal ka'bayn minal idhar fafin nar anabi ní gbogbo aṣọ tí yẹn bá wọ̀ tó bá ti di pé ó ń dé kókó ẹsẹ̀ yẹn ó wá sọ̀kalẹ̀ sírí kókó ẹsẹ̀ fafin nar èèyàn ń wá ìyà ọlọ́wọ́n bá nù kọlọ́nkọ́ làwọn bẹ́ẹ̀ tọ́ gbàtà anabi sọ̀rọ̀ yẹn tán umu salama radiyallahu anha ó wá wọ anabi sallallahu alaihi wasallam wọ́n ní wà kayfa tasna'u nisa'u bizuyulihin báwo làwọn obìnrin ó ṣe ṣe pẹ̀lú etí aṣọ tiwọn tí máa ń wọlẹ̀ anabi sallallahu alaihi wasallam ní pé yurikhina shibran tí aṣọ yẹn bá kanlẹ̀ tán kán wá jẹ́ kó èèyàn ní pé hijab wọn kán wá jẹ́ kó tó balẹ̀ shibran ní ìlú kankan lẹ́yìn ìgbà tó bá kanlẹ̀ tán kó tó lé ní ìkàkan umu salama ó idan tankashifu aqdamuhun ó ní a ẹsẹ̀ wọn ma yọkalẹ̀ tán bá ń rìn báwọn anabi ni idan yazidna zira'an kájí kó ni ní ìgbọ̀n kan báyìí lẹ́yìn gbà tó bá kalẹ̀ tán kó lé ìgbọ̀n kan yẹn pé kọ́mọ wọ ilẹ̀ tó fi ní rí ẹsẹ̀ rẹ̀ tó ní rí ń sunna anabi nù tó wa wá yí ìdọ̀tí anabi sọ̀rọ̀ sọ́làm ní pé yutahhiruhuma ba'dahu nǹkan mi tó bá tó kàn báyìí ọlọ́wọ́ bó fi fọ́ ọ ìdọ̀tí yẹn má so tó bá wá rí báwọn àmọ́ tó akpé yẹn bá wá rí yẹn àìnù nàjàzà yẹn wá rí ìdọ̀tí yẹn gẹ́gẹ́ fún ara yẹn pé á ah, kọ́tà ní níbi kíní ogbóhùn rẹ̀ ọ̀nà sì rí pé rùn hmm, yẹn gbọ́dọ̀ sàn kí o tó fi lè kírun so àmọ́ tó bá rí àbíkó yẹ pẹ̀ lásán ni má bá tiẹ̀ lọ sunna nabi sallallahu alaihi ló ń ṣe so yìí tí olúwa bá fẹ́ kí obìnrin kó múra nù lẹ́yìn náà hijabu yìí ọgbọ́dọ̀ jẹ́ hijabu tí ó nípa kì í ṣe hijabu fẹ́lẹ́fẹ́lẹ́ tí ọmọ gbọ̀n yọlọ yọlọ yọlọ yọlọ yọlọ yóò ń kọ́ hijabu tí ó nípa wọn ó sì ràn tí ó fẹ́ kò gbọ́dọ̀ fún ìtí ń jẹ́ alihijabu shari'i hijabu ẹ̀sìn náà torí àwọn hijabu fẹ́fẹ́ rí ti ń bẹ ní ìsìn o àwọn hijabu oníwo àwọn hijabu katakata kan bẹ báyìí tí wọ́n gbọ̀n kẹrẹ̀ jẹ́ wọ́n gbọ̀n yọlọ yọlọ yọlọ hijabu tí wọ́n kọ orúkọ sí lẹ́yìn ẹ̀ nídìí ẹ̀ so ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ nípọn ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ gùn ọgbọ́dọ̀ fẹ̀ lẹ́yìn náà kò gbọ́dọ̀ sí àmì níbẹ̀ kò gbọ́dọ̀ sí ọ̀sán bẹ gẹ àwa ni kíní kan ẹkọ sí lẹ́yìn ẹ subúlù sàlám kíní kan ẹ subúlù sàlám wàhà kàtàkàtà eléyìí kìí ṣe ìjáàbù títí shar'i wallahu a'lam. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. aleykum salaam. oníbẹ̀rẹ̀ ni ẹ dákun ẹni tí ó bá fi fọ́tò sínú ilé àbí tí wọ́n sì tí wọ́n sì yàn kó sí ojú wíńdò rẹ̀ ṣé ó lè máa kírun ní inú ilé tàbí kó máa yan náfìlà. ẹnìyẹn tó wá pé ibi tí fọ́tò wà ní tó wá pé lọ́kọ̀ọ̀kan ibi tí ń kọjú sí ọ̀dà kẹ́nìyẹn kó yí padà kọ́lá tó bá lágbára láti mú fún fọ́tò yẹn kó nulẹ̀ kó bá dáa sotori pé anabi sọ̀rọ̀ sọ́làm ní pé gbogbo ilé tó bá ti gbé fọ́tò sí. Si, mọ̀láìkà ò ní wọ bẹ́ẹ̀ lan tadkhul al-malaikatu baytan fihi sura wala tamathil ilé tí èrè àbí fọ́tò tó bá wà ń bẹ́ẹ̀ mọ̀láìkà ò ní wọ bẹ́ẹ̀ sọ àánú ọlọ́run jìnnà sílé yẹn ní jẹ́ báwọn sọ ìkẹ́ ọlọ́run jìnnà sínú lé yẹn so irú ẹni tó bá fẹ́ kírun tó wá pé ọba lágbára bóyá ọjọ́ mi ké bàbá rẹ̀ náà gbé kí níbẹ̀ bẹ̀ náà ló tó bá rí bí move sí passage kò bá dáa àbí kò gbé kinní yẹn sẹ́yìn fún ọmọ kírun ní ọ̀kan kan bí tí kò sí mbẹ́ ẹni tó wá pé sàárè bá ní tó bá jẹ́ pé wájú bí tí ń kọjú sí gẹ́gẹ́ ní sàárè wà ẹ̀ wọ́n lọ kírun nulẹ̀ yẹn o ẹ̀ wọ́n lọ kírun bẹ́ẹ̀ sọ wallahu a'lam naam onímọ̀ ní asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam. aleykum salaam. ẹ ti sọ fún wa pé aráàmù ni sùúrọ̀ fọ́tò àmọ́ ẹ fún wa ní ẹ̀rí kí àwa ó ní àmọ́ ẹ fún wa ní ẹ̀rí kí àwa náà mà torí tá a bá sọ fún ènìyàn pífọ́ tó aráàmù ni. alhamdulilah ẹ̀rí náà mo ti ẹ̀rí kan náà mo ti kàtá nísìnyí la yadkhulul malaikata la tadkhulul malaikata baytan fi surati wala tamathil lẹ́yìn náà nabi sallallahu alayhi njọ́ kan wọlé Aisha radiyallahu anha gbà tó wọlé ó rí pé níbi kọ́tìn tí ọgbẹ́ sínú tó fi bo ilé òun tẹ̀ ní kóun ṣọ̀ṣọ̀ fún ànábì ni bánabi ṣe rí báyìí bí kọ́tìnì ànábì rí sóòrọ̀ lára kọ́tìnì wọn onlẹ aisha nílẹ kan lójú anabi yí padà anabi ni mahadi kílélẹ yìí anabi ni amíyàtì àní kakó kakó kakó kakó so ní ẹ eh, òun sáré kójú anabi ti padà òun sáré kalẹ kan náà so láti pé kíni láti mọ pé fọ́tò ni anabi ọ̀fẹ́ kíni yẹn ọ̀dà bẹ́ẹ̀ níjọ́ kan nẹ́bí sọ̀rọ̀ sọ́lá fẹ́ lọ síbi wàlímà àdìsí ẹ̀nà bẹ́ẹ̀ nù Bukhari ó fẹ́ lọ síbi wàlímà àṣà táwọn lárúbá máa ń dá ni pé tó bá fẹ́ wọ entrance wọn wọ́n máa ń ta bíi cotton ńláńlá níbi cotton yẹn wọ́n á dúró àwọn nǹkan sára rẹ̀ tó jẹ́ nǹkan ẹlẹ́mì bá nàbí ṣe lọ kankan báyìí rọjà Rasulu sallallahu alaihi wasallam kan padà ni kì mí ò ní lọ bírú wàlímà yìí nàbí kan padà ni so nítorí kíni nítorí fọ́tò tó rí ni tí wọ́n yà síbi ara nkìnnì kọ́tìnì sítárù tí wọ́n fi bo ojú ọ̀nà so ẹ̀rí lélẹ́yìn wallahu a'lam naam. kọ́lá oníbèrè ní kọ́lá rasulullah sallallahu alayhi wa sallam idha amara rajul qawm fala yakum fi makamin fi makani arfa min maqamihi aw nawa dhalik qala ammar lidhalik atba'tuka hina aqasta ala yadayhi. ok ntun adesi mbẹnu ẹni sunan abi daud so láàrin Hudhaifa àti ibn Mas'ud náà ni ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ so ibn ẹni Hudhaifa hm, Ammar Ammar Ammar bin Yasir àti ibn Mas'ud Ammar fẹ́ òun ni imam so bó ṣe ṣáájú tó fẹ́ kírun ni ó wá gun àyíká tó ga díẹ̀ bó ṣe gun ibn Mas'ud kan fà ni bó ṣe fà báyìí lòun náà kan sún sẹ́yìn gbàtọ́ wá kírun tán lọ́wọ́ kọjú sí abdullahi ibn mas'ud pé ìrántí mọ́ mo ti gbàgbé ipe anabi sallallahu alaihi wasallam ọkọ̀ fún wa kí a máa kírun fáwọn èèyàn ó ní idha salla ahadukum bin nas wala yusalli fi makanin arfa arfa kọ́mọdúnlá yìí kan tó ṣe pé ó ga ju àyè tí àwọn tán wà lẹ́yìn wà lọ so bí ní hadith ní ṣàlàyé pé kódà gbogbo àwọn pètèlépètèlé tó máa ń mọ sí mọ́ṣáláṣí yẹn kọba àmútó kódà kí wọ́n máa má sí mọ́sálásí láti máa fi kírun so wallahu a'lam naam. oníbẹ̀rẹ̀ ní salamu alaykum ṣé tí a bá rí èèyàn kan tó fi tó fẹ́ kírun pẹ̀lú ìmáàmù ṣùgbọ́n kò kábàárà àkọ́kọ́ lórí ìdúró ṣé kéèyàn fa ẹni náà sẹ́yìn kó ṣe àlàyé fún ni àbí kó fi ẹni náà sílẹ̀ kó ṣe exercise rẹ̀ tán kó tó ṣe àlàyé fún un. ẹ dákun sáré máa bá wọn ka fatia alálùbáríkà alhamdulilayi tí àwọn kà ní ìlú wa yìí. naam ẹni tí èèyàn bá rí báyẹn tí bóyá wọ́n wọlé àbí bí ó ṣe lè rọrùn ní pé bóyá ìgbà tí wọ́n wọlé bọ̀ ẹnìyàn kan jọ ìrun kò ṣe tẹ̀kúbẹ́rọ̀ ram bóyá ọba ìmáàmù lè rúkú ó náà kàn rúkú ni sọ n tó dájú yẹn balẹ̀ pa kíyèsí rẹ̀ lọ́dà kí ẹ wo ẹ ṣe tẹ̀kúbẹ́rọ̀ ram tí wọn kọ́ ẹni ẹ ní raka yẹn ò ní so ó ṣe tẹ̀kúbẹ́rọ̀ tó ihram so torí pé kí ni dandan ni nínú rúkúnù ni so kí wọn má fi kalẹ̀ kó máa bá ìrùn yẹn lọ so n tó dáa jù ní kí wọn ta jí pé ẹ ẹ ẹ ṣe tẹkubẹrọtì rọm ẹ ṣe náà tẹkubẹrọtì rọm tẹbi ṣe pàtàkì tó bá pẹ́ ní tí ó yé tí ẹ mọ̀ pé ó ni ẹ̀mẹ́ tó bá pẹ́ ní tí wọn kí wọn kí ah <laughs> sọlọ́nkọ sanu yẹn náà n tó dáa jù ní kí wọn pàkíyèsí ẹ nìyẹn náà so fatia táwọn ń ké ní lọrin fatia alubarika aliamudu hẹ́ẹ̀ wàláì làzim gbogbooru tó yẹ kí yóò jìnnà sí ni nǹkan yẹn ó lágbára gba kí yóò mọ kí alukur'ani bẹ́ẹ̀ ṣé tó ń ké báyìí àwọn ni pé ó kọ́ fi tí ò síra rẹ̀ bọ́ fatia alubarika ó wá yọ bisimilahi rahmani rahimi ó yọ kú ó wá fò sí so wọn náà ni pé kọ̀dá kí wọn bá wọn kábàáwọn kódà wọn ni kàfàtì àlùbáríkà a àkọ́dà so bisimilayi rahman rahim òun ni bẹ̀rẹ̀ fatiha so wallahu a'lam naam. oníbẹ̀rẹ̀ ilé ẹ̀ka máa tẹ́ ń sọ̀rọ̀ nípa wàlímà bí nǹkan wọ́n ní ẹlòmíì rò pé wàlímà ìyá òpó bá wàlímà kùránì ni ẹ̀ ń sọ ni. súnmọ́ débi ọ̀rọ̀ wàlímà lọ ni. ẹ abẹ́rẹ́ ń tẹ́ ń wàlímà bí nǹkan. ẹ fọkẹ́yìn níbi wàlímà tí ànábì lọ so wàlímà tá à ń sọ ni pé wàlímà ìyàwó ni òun yẹn ni pé oúnjẹ kìí ṣe wàlímà wùláyíkà aláwùdá bídíà nìyí ń wò bídíà náà ni wùláyíkà aláwùdá o wàlímà tá à ń sọ ni pé ọfẹ́ lọ lè yàwó ẹnìkan ṣe ìyàwó wọn fẹ́ lọ lè jẹun níbẹ̀ àpèjẹ níjẹ́ wàlímà àpèjẹ kìí ṣe pé wùláyíkà aláwùdá níjẹ́ wàlímà o so tọ́. So wallahu a'lam. wọ́n ní àwọn afa kan ní ǹjẹ́ òde wọn bẹ fún wọ́n ní wọ́n ní òde wọn bẹ fún ìgbà ìbílẹ̀ lè travel di tí o fi dín òun kù bóyá kò sí owó abẹ́ àbí kò sí. àwọn dín wọn wà fún un ṣí pé iye ọjọ́ tí ó fi mọ̀sáfà bí máa ń yàn ni kò sí òǹdíwọ̀n fún travelling kò sí òǹdíwọ̀n fún travelling ó ti ń jẹ́ pé yàn travel òun ní ń ṣe pẹ̀lú àláàdà àláàdà ìlú nítorí bá ti mọ̀ pé travel ni kinní yìí èyàn ó dirun kù ẹ wò lápèjúwe nìsín èyàn lè wà nígbà kan wọ́n yẹ pé tí èyàn bá lọ gan mọ́ láti Ìlọrin wọ́n lè rí i pé lágbájá ń travel àmọ́ nìsín lílọ sí gan mọ́ láti Ìlọrin kì í ṣe travel so bẹ́ẹ̀ ni yóò ṣe máa rí gbogbo tí èyàn bá fẹ́ lọ ní travel so tó bá ti jẹ́ pé ẹ nínú custom yẹn ni pinnu àládà yẹn pé ah travelling yà yín yẹn ó dirun kù bẹ́ẹ̀ náà yẹn sì lè ṣe kíni yẹn lè má gbàwẹ̀ ṣùtì bọ̀ tí yẹn bá rí pé bóyá irú travelling wa bẹ́ẹ̀ tó pé yẹn lè lọ tí o bá sí pé wàhálà kan àbí tí o sì pé bóyá èèyàn ó ń jìnnà ẹ̀yìn fìtínà ń bẹ́ẹ̀ tí wọ́n bá wò pé jẹ́ kí n ṣe àzímà ní kí n gbàwẹ̀ sí tó burú ń bẹ̀ so wallahu a'lam naam àmọ́ pé bóyá ń tẹ́nìyẹn ń tíra láti béèrè táwọn sọ pé èèyàn forty miles àbí kò sí ẹ̀rí fún un bóyá ń tẹ́nìyẹn fẹ́ béèrè nù naam. salamu alaikum oníbẹ̀rẹ̀ ní in my mosque azan is made twice for suwi and asri apart from ikoma for so ikoma kí ló Sorry. kọ́ ni sọ́rí. naam ẹnìyẹn ní mọ́sálásí àwọn ipe ẹ̀mejì náà máa ń pèrun yàtọ̀ fún ìkọ́mà pípèrun ní ẹ̀mejì kò sẹ́rì fún un èyí tí ẹ̀rí tún wà fún látọ̀dọ̀ àwọn sàhábà iná ni Uthman bin Affan radiyallahu anhu wọn ní ọjọ́ jimá àbí ní àṣùbà ní ọkọ̀ pé kẹ́kọ́ tó di pé àsìkò yẹn ó tó lásìkò tí àsìkò òrùn bá lẹ́fàjáde bá tún wá yọ wọ́n tún wá pè kàn ipe àsìkò òun ti tó lẹ́yìn méjèèjì yẹn kò sí irun pípé lẹ́ẹ̀mejì mọ́ tẹ́bá ti pè lẹ́ẹ̀kan tó kúrò abẹ́ pè lẹ́ẹ̀mẹ̀wá ẹni tí ò ní wá ò ní wá kí ó pè lẹ́ẹ̀kan bá ti pè lẹ́ẹ̀kan ó ti tó ìkọ́mọ̀ ni wọ́n máa retí so eléyìí ni n ti ń jẹ́ sunna nabi sallallahu alayhi wa sallam naam. oníbẹ̀rẹ̀ ni kí ni anabi sọ nípa àwọn tí wọ́n máa ń wo yìí pẹ́. anabi sọ sọ́làm wọn tó bá ń wo yìí pẹ́ ọlọ́run ní gba irun rẹ̀ abẹ́ntọ́lọ̀ lè ń wò irun rẹ̀ ogójì ọjọ́ ọlọ́run nígbà lọ rẹ̀ ẹni tí bá wọn ń wò yìí pẹ̀ ń gángan ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run so ń ṣe dán pẹ̀lú ń ṣe ń ṣẹbọ ń ṣe kúfúrú pẹ̀lú ọlọ́run ọba torí pé ń kílèmù kọ̀kọ̀ ń sọ pé òun mọ tí ó ṣẹlẹ̀ lọ́la tó pé ọlọ́run ò sì fi hàn nìkan kan òun nìkan lọ́mọ náà. wọ́n ní ìwúrẹ́ ká ọkọ̀ sí àṣà tó kọ́ àbí èyí tó kílẹ̀ nù àdìsí anabi sallallahu alayhi wa sallam òun náà ni pé as-salatu khayrun minan nawm fi adhanil awwali níbi adhan alakọ̀kọ́ ń bẹ́nu Sunan Abi Dawud bẹ́ẹ̀ kínú adhan alakọ̀kọ́ náà lè yẹ ti máa ń pè as-salatu naam. oníbẹ̀rẹ̀ ni my friend always work with a girl he has not got married to if I tell him that this is Ramadan period that he should stop stop it he tells me he will marry the girl. wọ́n máa ń ṣe pẹ̀lú àwọn obìnrin àbí. kọ́lá bí o ṣe nú àwẹ̀ kó dá kéèyàn máa tẹ̀lé obìnrin káàkiri ọkùnrin ọlọ ńlọ rẹ̀ kóbìnrin ọlọ nílọ rẹ̀ tó kí ni ẹni tó fẹ́ tí e ṣe ìyàwó rẹ̀ kí ló máa tẹ̀lé káàkiri tó máa rìn káàkiri pẹ̀lú rẹ̀ fún sòrú nǹkan báyìí èèyàn ń sínà fìtínà fúnra yẹn ni so islam ọ̀fẹ́ so kéèyàn ò jìnà sí i kọ́dà kọ́dà kọjá pé ẹ wo ẹ̀wọ̀n tó yẹ tálùkùrán ni sọ kọ́dà ọ̀rọ̀ àpọ̀jù kò gbọ́dọ̀ mọ́ sí láàrin ọkùnrin sóbìnrin olúwa ni wàlá takhda'na bil qawl obìnrin ò gbọ́dọ̀ mọ́ sọ̀rọ̀ débi pé yóò mọ̀ dẹ ohun fayatma alladhi fi qalbi maradun kó má jẹ pé ẹni tí àìsàn zìnnà ń bẹ lára rẹ̀ kó mọ̀ wá hu kíní yẹn kalẹ̀ sòwòn náà ni pé ọ̀dà kí èèyàn máa máa jẹun tí ó máa tẹ̀lé káàkiri láì ṣe kí bọ́yá ó jẹ́ ìyàwó rẹ̀ kódà wá jẹ́ ìyàwó yàn èèyàn máa lójú tì náà ni tí ó máa ta ìta gbangba náà ẹjọ́ máa rìn kí ni. Ah, naam. ni how can I know I miss a raka is it true sojud or ruku. ruku náà lè fi mọ̀ pé yẹn ti mí ni yẹn ti ṣe raka yọ̀ọ̀bá sunjọ kan ni abdullahi ibn mas'ud radiyallahu anhu ó ń kírun ní mọ́ṣáláṣí ọ̀kan náà àwọn sítúdẹ̀ǹtì rẹ̀ wọ́n àjọ kírun sítúdẹ̀ǹtì rẹ̀ wọn ọwọ́ abá ìmáàmù lórí rùkú ìgbà tán wá kírun tán bó ṣe dìde sítúdẹ̀ǹtì rẹ̀ wọn máa kéwọn dìde wọ́n fẹ́ múra káàkan wá abdullahi ibn mas'ud wá pínlẹ̀ mọ́lẹ̀ ní ọgbọ́dọ̀ dìde ọbaarun so mi pe ruku ni náà ni bíbá rọkàn. والله أعلم سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك